torí pé ọ̀ràn àyà ní kọ́kọ́ wà nígbà mi. Nọ́mbà tú láti ní ṣe nọ́mbà fẹ́. Ìgbàlú tó ṣe wípé ọkàn rẹ̀ fà lọ sọ́dọ̀ èèyàn oríṣi kejì. Ìgbà ìtọ́kùnrin ọkàn rẹ̀ fà lọ sọ́dọ̀ obìnrin. Lápòbìnrin ó fà lọ sọ́dọ̀ ọkùnrin. Ṣùgbọ́n tí kò bá ṣe ìgbéyàwó tí ò bá lọ sílé ọkọ kò ní í ṣe ìdènà òfin ṣẹlẹ̀ aṣọ ike kékeré kejì àwọn eléyìí ọlọ́kọ níyàwó máa ń dúró bọ́ni ilẹ̀ yìí. nígbà pé ń lọ sí ibi kíkẹ́ ṣe ṣíṣe rẹ̀ ṣe àjọ ìṣe rẹ̀ lọ́nà. àwọn olùmọ̀sọ pé bí ìpele kejì yìí iná lọ̀rọ̀ ẹni tó sáàjù nínú àwọn mùsùlùmí rí. wọ́n ń obìnrin àwọn obìnrin náà ń fi ọkùnrin lọ́nà tó ṣe wípé tí wọn ò bá fẹ́yàwó tí wọn ò bá lọ́kọ wọn ò ní ṣe dìnnà eléyìí máa ń dúró lórí ìlẹ̀ yìí akọ̀yìn kékeré pé ẹ má pàdé ṣùgbọ́n kì í sọ ọ̀nà yìí. wọ́n bẹ nínú àwọn èèyàn tó yẹ pé ó ti màdá sí sáká tó bá ń fẹ́yàwó obìnrin náà gbà wọ́n fi ìyà jẹ́ lórí ìgbín kọ́dà àgbákò bí ọdọ́ ni àìrójú bí ọlọ́ ọlọ́pàá ọ̀jọ̀ká ìyà ilé tó máa ń jẹ táyà mọ́tò ni wọ́n fi jẹ́ òfin ṣẹlẹ̀ àtọ̀fẹ́ haram ọ̀nìkọ̀fẹ́ yà wọ́n. nítorí pé ẹ̀sìn Islam kò fààyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti fìyà jẹ ẹnikẹ́ni. wọ́n máa ń ṣègbéyàwó kì í ṣe nítorí tí mo fẹ́ fìyà jẹ láti pé kọ́ máa ṣe bí ọlọ́dún orí wọ́n sọ pé bàbá rẹ̀ ti tẹ̀mí ọjọ́ ti pẹ́ màmá rẹ̀ gba ọmọ nínú òróró ìyá tí mo fẹ́ fi jẹ bàbá àti ìyá rẹ̀ ara ọmọ yóò ti jáde ẹni bàbá ti màmá bẹ́ẹ̀ ibi tí mo fẹ́ fi ọmọ ìyá jẹ ọmọ bóyá nítorí sábàbí kan àbí sábàbí ní àrọ́ àmúnikàjọ orí fẹ́ àgbọ̀dọ̀ jẹ́ kórìí fẹ́ ọwọ́ ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ti pé kéwù wò ó ó ṣe ń ṣe tí òun fi àjẹ obìnrin eléyìí òfin ṣẹlẹ̀ ọkọ pé makaro akólera akájọ orí tẹ ọgbọ́dọ̀ fẹ́ nítorí pé kéwù wò ó ìjọba ń wò ó ṣe ń ṣe pọ̀ tẹ́lẹ̀ ẹlẹ́karùn bí ọba níyàwó àti kò níyàwó gbogbo ẹjọ́ pa gbogbo ẹjọ́ pa lọ́dọ̀ tí wọ́n gbé lẹ́yìn mọ̀ bá a. àkàràmọ̀kọ̀mọ̀ wá olúwa ẹlẹ́dàá wa tó dá wa lọ́kùnrin tó tún dá wa lóbìnrin ọmọ tó ń fi sínú ìtẹ̀dá oníkálukú wa ibi yóò máa tì í lọ sí ọ̀dọ̀ èèyàn oríṣi kejì. nítorí kí n tí ẹ̀ máa tì ọ́ yìí kó má bàa tì ọ́ ti kú sí i ìyẹn àfi lọ rọ́ọ̀lù transformer lọ́wọ́ adigun ṣe zina tó di pé ìwọ náà di ọkọ̀ kan kún kọ́bọ́ọ̀dù obìnrin wa ti dá dúró tọkùnrin náà jẹni tó ṣe wípé yọọ máa yọ lọ báwọn obìnrin ń ranù ó ń rédè bí tiẹ̀ torí kọ́lá eléyìí ọmọ bàtí olùwàsílẹ̀ sọ pé kẹfẹ́ ìyàwó lọ́kọ̀ọ́. فانكحوا ما طاب لكم من النساء olùwànjẹ máa fẹ́ tó bá wù yín nínú àwọn obìnrin eléyìí tó bá wù ọ́ èdè kí wọ́n ti fi ọlọ́run eléyìí tó bá wù ọ́ èdè kó náà wọ ara kan tọ́sọ bá Muhammad sallallahu alaihi wa sallam ó nínú àwọn aláǹfà aláǹfìní tó ti wò ó lóun ò ti wò aláǹfìní lọ wò nítorí pé ní òjì kẹlẹ pẹ́ fúnra yín sàhábẹ́ yìí wáyé mo bẹ̀rẹ̀ sí ní farapamọ́ mo bẹ̀rẹ̀ sí ní farapamọ́ títí mo fi rí kankan lára rẹ̀ tó pè mí lọ sí ìdíje nfẹ́. Olóde lẹ́yìn á ti ọmọ sí ọmọ lọ́rùn kíkọ́ fẹ́ òsínú lànà àmúni tipátipá bẹ́ẹ̀ni tó ń fẹ́nu àjẹbẹ́ máa ń tètè fún kò sínú lànà ó túmọ̀ sí pé àwọn òbí yàn lájú ọ̀pá. ẹ̀yin gbọ́dọ̀ bá síbẹ̀ nítorí pé ńgbà tó bá síbẹ̀ wọ́n ní alifagbára mẹ́sìn lọ sódò ṣùgbọ́n àlefagbára mẹ́sìn mọ́mi lódò nígbà tó ọmọ bá síbẹ̀ tó bá yarí ńkọ́ nígbà tẹ́ni tẹ́ fi ìyàwó náà fún túláàsì tẹ́ni náà bá pàṣẹ ńkọ́ lẹ́yìn lẹ́yìn lọ́mọ ìyanjú rẹ̀ lójoojúmọ́ tó ti ń dán wá sí yín òtó yín. bẹ́ẹ̀ náà tẹ̀síkù máa kọ́ ìbálòpọ̀ mìíràn nìjà ó ti ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àṣà àti ṣe ilé ìṣiṣẹ́ lọ farama ní kẹ̀kẹ́ tí obìnrin ló ti ń bí lẹ́rọ pé fọkùnrin kẹlẹ́ fi ṣe sàrà láì ṣe mẹ́ta. èèyàn ó ti ń bí èèyàn ẹlẹ́ fi ṣe sàrà sàrà lóòwò agbọ́dọ̀ máa kí o sára ẹni pọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó àwọn màmá wọn yẹn ọkùnrin tí wọ́n láwọn ti fún sára yun àwọn ẹlòmíín ni wọ́n máa pa wọ́n tì wọ́n tó tọ́pẹ́ fọ́tò tó pọ̀ o ní wò wọ́n tẹ̀ kan nítorí wípé àbálò àbábọ̀ rẹ̀ èmi kọ́ ni mo rí ọ tí mo sọ pé mo fẹ́ sí ọ èmi kọ́ ló wù èsì pé òògùn mi eré ìwọ̀n fi sí ọ ṣùgbọ́n bàbá rẹ àti tẹ́kọ̀ọ́ ní sàrà àkápọ̀ ibẹ̀ lẹ́yìn kóyà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá màmá o. ọ̀nà ti ṣẹlẹ̀ nígbà nìkan wọ́n mú obìnrin wọn fún fáwọn fún ní sàrà bàbá yẹn ti wá ń dàgbà wọ́n àwọn pín níjà yìí kí ló ń fẹ́ fọbìnrin ṣe kí ló ń fẹ́ fọbìnrin ṣe ń dà yìí. ọ̀hún ọ̀dà ọ̀sítẹ́ bá fi fún ọmọ yìí subhanallah wọ́n lè yẹn ti lè yọ̀pọ̀ tó bá ẹni tí ó wọ̀ ọ́ ọkàn rẹ̀ ti lè máa fi sọ́dọ̀ rẹ̀. ẹni tí èsì pé wọ́n lọ rí lọ fẹ́ ó ṣe lè jẹ́ kó náà lẹ́ni tó mọ̀ sọ pé mo gbà tiẹ̀ ọjà ọrẹwà tí ò ní jẹ́ pẹ́ńsìkì. tẹ̀ǹkẹ̀hún máa bọ́ ọ̀bẹ̀rẹ̀ fún mi nílẹ̀ nìjà èyí tó bá wù yín nínú àwọn obìnrin ní kẹfẹ́. wọ́n sì o obìnrin rẹwà ọ̀rẹ́wà àtẹ̀ńtò rẹwà àtẹ̀ńtò burẹ́wà gbogbo wọn náà ní ọ̀rọ̀ kan insha allah nítorí pé afínjú ọlọpọ ọ̀bùn náà ní ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ní ọkàn wà mẹ. àkàrà fún mi wá ẹ rí i pé ẹni tí wọn sọ pé rẹwà tẹ́lẹ̀ mi bá wò yóò sọ pé ń bo lọ́rẹ̀wà sí ẹni tí wọn sọ pé kọ̀ rẹwà tẹ́lẹ̀ mi bá wò yóò sọ pé wọn ò tí ì róbìnrin tọ́ sí olùwà ti ṣe dá wa nù. ìdílé tó fi jẹ́ pé nǹkan wù mí ò wọ̀ ọ́ nǹkan sì wù ọ́ náà kò wù mí ìdílé sẹ́ni kò ní sílẹ̀. wọ́n gbá lọ́ra ó rí pété mi nínú bá wù ọ́ pé ọ̀ dá rárá. kò síbi tó dá sí òun ò lè fi irú rẹ̀ sọkọ. obìnrin ní oṣù lọ wọ́n sọ pé àárà sílẹ̀ ló tẹ̀ fọ́ lọ sí yàn. ìpolówó ṣe bẹ́ẹ̀ káwọn èèyàn ọmọ bá tilẹ̀. wọ́n á wá sọ pé àgbà fún yín nígbà tí a bá ń fẹ́ yìí tó wù yín nínú àwọn obìnrin sẹ́yìn bá rí pọ́kàn tó yín agbára yín ti tóbìnrin lọ látàrí pé mara yín ara yín lálẹ́ ìṣẹ́nu ara ẹni sí ihi ìbọ̀fúyọ́rọ̀ olúwa ní èèyàn ojú rẹ̀ ti pọ́jú ẹ̀mí rẹ̀ náà sọ ètò òkùnkùn ìwọ fúnra ara rẹ lórí wípé ìyàwó ẹyọ kan lè tọ́ òbúkátà ìyàwó méjì jọ ń fẹ́ pípé bùkátà ló ti ọ̀lọ́ ọlọ́run yà gbà ẹ lè fẹ́ ìyàwó méjì méjì. wọ́n dùn lẹ́ẹ̀bà ẹni tó ti ní méjì ó ní kí méjì ò tán tó lè fẹ́ mẹ́ta mẹ́ta wọ́n rù ẹni tó ní mẹ́ta ó ní mẹ́ta ọ̀tọ̀ olúwa ní atúgbàtẹ ẹsẹ mẹ́rin náà ṣùgbọ́n pẹ̀lú mẹ́jọ̀mú kẹ́ni ti dọ́gba mẹ́jọ̀mú tó wà bẹ́ẹ̀ tí agbára rẹ ọba ti káàkiri ti dọ́gba kò sẹ́ni tó mọ ọdún láì kò sẹ́ni tó pè ọ́ ní pípọ̀ lọ fẹ́rẹ̀ àwọn méjì kò sẹ́ni tó pè ọ́ tó pè ọ́ kò fẹ́rẹ̀ àwọn mẹ́ta kò sẹ́ni tó làbọ̀ ọlọ́run kò fẹ́rẹ̀ àwọn mẹ́rin nígbà tí agbára rẹ̀ ọ̀ka nítorí pé sá méjì sẹ́ mẹ́ta mẹ́rin ó ní í ṣe pẹ̀lú ságbára rẹ̀ ká tó lè fi lọ́ba. ìṣèjọba tó ń sọ mẹ́rin ó ní í ṣe pẹ̀lú ìgbéyàn ní kápá lórí ìgbéyàn máa ní kápá lórí ọ̀nà àlówó àbí tó lè padà dòwó. ẹ̀tọ́ eléyìí tọkùnrin tó ní ìkápá lórí láti ná lórí àwọn ìyàwó rẹ̀ owó ẹ gbọ́dọ̀ máa náwó lórí ìyàwó kan kẹpa ìyàwó kan ẹ ò gbọ́dọ̀ pèsè ìdójú ìyàwó kan kí ìyàwó kan kó wọn máa tún sọ ẹ ò sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ẹni dáṣọ sí ìyàwó kan lọ́rùn nígbà tó ṣe pé ọ̀kan èkìtà ló ń wọ̀ kà gbogbo eléyìí ẹ gbọ́dọ̀ ṣe ìtọ́gba láàrin àwọn obìnrin wọ̀nyí pọ́sẹ̀ tó ṣe wípé oúnjẹ tí oúnjẹ òsì ní kejì kẹta kẹrin wọn èso oríṣi kan náà iye táàsì ra àwọn oúnjẹ yìí wọ́n yàtọ̀ síra wọn ẹ bá ti pèsè orí kálukú sẹ̀fọ̀n eléyìí gàrí àtẹ̀sà ni wọ́n fi tọ́jà gbà gbogbo ìgbà òsì bó ti lè dá tó òsì bó ti lè wọ́n tó kó o bá jẹ́ gààrí tàbí tí wọ́n ti tẹ̀ lẹ́gà kì í lọ lọ́nà ọ̀kan tiẹ̀. eléyìí ilé tó ti jáde wá àwọn oúnjẹ tó ń lọ burúkú làwọn máa ń jẹ ń bẹ̀. wọ́n ti jẹ láti tí wọ́n gbé nàìjíríà. wọ́n ti jẹ àmàlà gan pẹ̀lú ambọ̀tìbọ̀tì láńfún. oúnjẹ táwọn máa ń pèsè mọ́bìtà ni àbí kí wọ́n mú ráìsì sínú òyìnbó tọ́ àwọn ọ̀ràn ọ̀lọ́wọ́ òyìnbó náà ti mọ polóko ogún kó tó lọ gbìn pàṣẹ ẹni tó ń rígbà ní lọ́kùn lam gbogbo bọ́jẹ̀tì tẹ̀ ní lọ́kùn lóṣù ó sọ pátá ọ̀tá ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náírà ṣùgbọ́n ìyàwó kejì yìí àbà ó ń lọ one hundred and fifty thousand naira tọ́gbẹ́ ti lé ti kálukú fún tí kálukú sì ń jẹ tọ́gbà láàrún ìwò pépé òǹfàwọn ló ń jẹ àtọ̀pọ̀ òṣìṣẹ́ ìjọba tó ń títí ní tọ́ ná lórí eléyìí ọlọ́pàá sí èyí tó ná lórí eléyìí nítorí pé wọ́n bọ̀ wọ́n kó fún wa wọ́n ń pèsè nǹkan tí wọ́n jẹ ní tí wọ́n fi tẹ̀mí kò sí tọ́ka wá pẹ̀lú iye tó ọ̀rá tẹ́lẹ̀ àti iye tó ọ̀rá tẹ́lẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ sọ wípé ẹgbẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré ní gàrí bá ń kó ẹnìyàn wà pípẹ́ pé aṣọ tó máa wọ̀ kàmpala ni kàmpala wọn ti kọ́ ẹni wọn ti náà máa fẹ́ ra ìgbà kàmpala wọn lè ní three five four thousand ẹni bá ara àgbẹ̀ mẹ́ta tàbí twelve thousand eléyìí lóòtì ni jàkáàdì ni yúnídàmọ́ọ̀sì ni wọ́n sọ pé ìgbọ̀n kan nínú àwọn aṣọ yìí òdì sí ọgbẹgbẹ̀rún náírà ọba ara ojúbọ náírà gbà mẹ́ta ọjà ninety thousand tí ọ̀sà bò sí ọ̀sà bò sí torí tó wú kálukú lọ́ra fún bẹ́ẹ̀ lófin ṣẹlẹ̀ àtọ̀ akọ́lámọ́kọ́mọ́lá ẹni lọ́bẹ̀ nìkan láàmú fún ọmọ àti sùn irú ẹni tí máa dé máa dé máa gbẹ tí ó kọ́ la sí yẹn lára àbẹ́rẹ́ tó ti pé yọ ya ọ̀dà oríṣiríṣi àrò àti jẹ́nu ni wọ́n fi kun ẹ̀wù rẹ kó tó jí láàárọ̀ irú rẹ lọ́mọdá bàrẹ̀ ni ẹ̀. eléyìí bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ sì ni wọ́n ti kọ́ bẹ́ẹ̀ sì yẹn gan ó tún ní ìyẹn fi labalábá. bákan bẹ́ẹ̀ bí ẹ̀ tọ́ba ń ṣe ńdélé yìí tọ́ba láàmú fún tẹ̀sẹ̀ tọ́bẹ̀lẹ̀ láàmú fún ọ̀sàbòsí lábẹ́ òfin ṣẹ̀ríyà. oníkálukú fún lọ́jọ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ pé ilé ẹnìkan ló ń sùn ó sùn lé ẹnìkan gẹ́gẹ́ bí àwọn bàbá bàbá Yorùbá ti máa ń sábò tó bá ti ní àwọn méjì báyìí èyí tí wọ́n fẹ́ káyọ̀ lè tó wọ́pọ̀ jù tó náà bá wọ gàù ọlọ́mọ sábà dojú ọkọ ọ̀dọ́ rẹ̀ ló kù tí wọ́n fi máa gbé àwọn àyáálé wọn pa wọn ti ní òtún níwò àwọn tẹ̀ka má àfìgbà tó ọmọ bá tó wọn àbòsí nìyẹn anábọ̀ Muhammad صلى الله عليه وآله وسلم ولمن كانت عنده زوجتان فمال إلى إحداهما جاء يوم القيامة وأحد شقيهما فالكتاني تباني يوم نجي تواتي صدوك جوك يوم يوم ولدو بلد القيامة لن تجري دمو ومن ذا قسانوا أكرمكم الله أدفعوا التجري àti mójútó tọ́jú ìyàwó èèyàn lóṣòro. Tí ẹ bá fẹ́ àwọn èèyàn kan, ìgbàláyè kò sí fún obìnrin yẹn láti sọ wípé alábòsí lọkọ mi. Àwọn àgbà òṣìṣàdùn ládùúgbò ẹ dákun ẹ bá ń bá ọkọ mi sọ̀rọ̀ lórí àbòsí wọn tí wọ́n ń ṣe yín. Àwọn alábòsí bá wù ọ̀gbọ́n lè. Nítorí pé wọn kì í sọ pé ìyẹn dábòsí àti tó bá ń pẹ́ láàrin èèyàn méjì tí wọ́n ti jọ ní ẹ̀tọ́ kan náà tàbí èèyàn mẹ́ta tàbí lọ́rọ̀ ìyàwó ní ìyàwó mẹ́rin ìgbà náà lọ gba ẹni ọ̀kan nínú wọn láti sọ wípé alábòsí lọ́kọ̀ mi ìdí alájọ àmọ́ ọ̀kan lọ wà lọ́dọ̀ rẹ̀ ọ̀wọ́n ń pè é alábòsí ọ̀gbẹ́jì akérèmọkùnmọ́ máa tó bá yẹ kó ká fẹ́yàwó àmọ́ bá rẹ̀ ń sin wa ilé ọ̀pá tàbí ní púpọ̀ nínú àwọn mùsùlùmí ó fi ń pín àwọn obìnrin tí ń jẹ lọ́dọ̀ wa tí wọ́n ń pè níyàwó wọn kì í gbéyàwó. púpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí àwọn obìnrin tí wọ́n bá gbé nílé táwọn obìnrin yìí sì ń bímọ wọ́n kì gbéyàwó wọn. ọ̀rẹ́ alágbèrè tí wọ́n jọ ń ṣàgbèrè ṣèjì náà ni kì í ṣe ìyàwó nítorí pé ta ni ìyàwó gan kì í ṣe ṣe bóyá afẹ́ràn ara wa àwọn àjọ kó tọra wa lọ eléyìí ni máa sọ wá dọ́kọ̀ àtìyàwó ara wa kálá ẹni tí yóò jẹ ìyàwó rẹ yóò jẹ ẹni tó ṣe ń gbé ọfẹ níyàwó látọ̀dọ̀ bàbá rẹ̀ àfẹ́ni tí bàbá rẹ̀ bá fà kalẹ̀ kọjá sojú táwọn. ṣùgbọ́n ìbìrì tí bẹ́ẹ̀ ń jẹ ọ̀rẹ́bìnrin rẹ ni kò sí ìdí láàrin yín ẹ sì ti jọ ṣe fún ogún ọdún ọgbọ̀n ọdún kọjá ọmọ ti ń lọ bí lẹ́jọ́ ẹ̀wọ̀n alákòóbá sí ìsálámà ọmọ mẹ́jọ ọmọ mẹ́jọ ẹ̀jọ́ lábẹ́ ìsìnlá lábẹ́ òfin ṣẹ̀ríyà á nà pọ̀ wọn lọ́mọ àyà wa kò sí bàbá. Ìgbẹ́ ìṣòfin sọ wípé tá a bá bímọ látàrí ipá tí obìnrin tá a ní yìgì lórí rẹ̀ lákọlù. Òun tó obìnrin yẹn bá ní oyún sí náà ni. Ọmọ tó bá ní ọmọ sí náà ni. Ìyá mẹ́rin kò ní bàbá olùwàkọ́mọ́tò alálà ti dànù. Ìwọ́n á jẹ́ pé ìdìnnàmọ̀ ń ṣe káyé, ọ̀nyá lè ká ni. Wọ́n ti sọ pé o ò lè jẹ́ni tó lè ráyé pé tẹ́ ọ̀bá ní ọ̀rẹ́bìnrin ọ̀rẹ́kùnrin tẹ́ ń jọ bora yín láti àti ní òkòrò abẹ́ ìdìnnà. Bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí àtọ̀. Àkọ́rọ̀ kùnìwá, àwọn wá ń da lọ́jà àgbẹ̀pọ̀ ẹni tó bá ti bí máa fún mi gbọ́ ọkọ̀ jáde ẹni ẹgbẹ́ sọkúsọ. kò sí ìgì láàrin rẹ àti obìnrin ó wá sí mọ mẹ́wàá fún ó bí mo ogún fún ọ ó bí mo gbọ̀n fún ọ àlè rẹ ni ìwọ náà lè rẹ ni bẹ́ẹ̀ ló fi ṣeré àgbọ̀. torí ti eléyìí báyìí tọrọ kọ ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ mú mi òun lọ kọ́kọ́ kí bọ̀ kùn làjọ kọ yín bọ̀ kùn ó di pé ọmọ zina nàmbà wán ẹ̀ ń bá lọ bẹ́ẹ̀ ẹnikẹ́ni àwọn òbí rẹ̀ ọ̀padà ọgbà náà ni tó ṣe kejì oyún tó ti kejì ọmọ zina tó di nàmbà tù bàbá yẹn sọ pé tó bá bí ọjà sáyẹn wọn ni wọn ti kẹta sí ọmọ zina nàmbà tírì àwọn òbí lẹ́yìn nínú ṣẹ̀fọ́ àná rẹ̀ ẹ̀kún òní kọ́kọ́rọ́ gbé yẹn ajá jẹ́ ó ti fún ọmọlọ́mọ lónà wọ́n wá wà nínú oyún yẹn ìná wa ni á ah! ìta ìpè yín ọ̀gá ìmọ̀ ìkásá àtúnṣe kó láti ọ̀gá àtúnṣe wọ́n lè dá lọ sóyè wọ́n bá so yìgì lórí oyún òfin sọ̀rọ̀ àtọ́ pé yìgì yẹn ò tó nítorí pé islam ọ̀fọ́ sí bàjẹ́ tẹ́lẹ̀ náà ṣé ìjọ àwọn ẹni kò so ìjìnlá ni tó tún wá jẹ́ pé lórí ìjìnlá ló tún máa so yìí tí ìjọba wa tó ẹ̀yin rẹ̀ lẹ́tọ́ wá pín màkejì lẹ́tọ́ pín màkẹta lẹ́tọ́ pín màkẹrin lẹ́tọ́ pín màkàrún ẹ wá fún béèrè dìde pé lọ́ba wa wá jù. ọmọ àkọ́kọ́ ọjà wa lójú ní àdá wípé ọmọ jùlẹ́nu ó lè gbà bàjọ́ torí wípé àwọn ti lórí ẹ̀ kó tó ti fún àwọn ọkọ̀ yìí. wọ́n ti ọwọ́ ti pé márùn-ún àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n á sọ fún pé ọmọ márùn-ún àwọn ọmọ ìsìn náà. kí ló dé wọ́n ní torí pé tẹ̀lé àkọ́kọ́ ó ti pé inú oyún inú obìnrin yìí wà tí wọ́n fi ń sọ ìdílé lórí ìdílé tó ọmọ kejì ọmọ kẹta ọmọ kẹrin gbogbo wọn náà ọmọ ìsìnlá ni wọn olùwàdà kò má tó alá láti dà orí ẹ òfin ṣẹlẹ̀ àgbọ pé ìnàmá dàwọ ọlà ayé tó àyè òun fún àyè mà kì í ṣe nǹkan méjì bí ìbá ṣe dábàá ti máa já máa béèrè àṣetànúwọ̀ òfin ní pọ̀ ní àtẹ̀tẹ̀ máa ṣàtúnṣe àṣìṣe tá a bá ṣe eléyìí pàtàkì púpọ̀. bákan náà ẹni tó ọ̀pọ̀lọpọ̀ ṣé ìyàwó náà sì ń bá gbé ọ̀dájú ní sì ń bá tẹ́tẹ́ so yìí báwo ẹ̀rọ àwọn àkọsẹ tó jọ náà nì gbogbo nǹkan lẹ́sẹ̀ yàtọ̀ sí ìdì ẹ̀ so yìí àwọn afáǹgbá yín sọ̀rọ̀ ó tún ṣe sọ àwọn tó gbóúnjẹ jáde kálukú ń jẹun kálukú mu ọlọ́wọ́ àgbàgbà sí ọlọ́wọ́ kọrin sí ìyọ́pọ̀ bẹ́ẹ̀ àá àti ṣe bẹ́ẹ̀ kàkálukú tó ń túká ẹ̀ ẹ̀ ṣe ìdí ẹ̀ ẹ̀ ṣe ìdí ẹ̀ ń tẹ̀ra yín dànù nítorí pé ó kọ́ ń tààtì sórí rẹ̀ jókòó bẹ́ẹ̀ ṣe tó ṣe ìṣẹ̀lẹ̀ ṣe àyàfi tó kọ́ wa jókòó. ọ̀hún ẹ má sóyún bí wọn náà ẹ má nù àwa náà má jẹ o kí lẹ má jẹ dáná rí tí ẹni kọ́ má nù wọn láwọn náà má jẹ o àgọ́ ló tó ní ẹ kankan ẹ ń tẹ̀ra yín nìtì tí ní ẹ tó tó ẹ ń tẹ̀ra yín kí ẹ ń bẹ ní a ní ìjì wá sí nítorí igi ẹ̀yin ẹ̀ma ń dọ́gba tẹ̀ fi ń ṣe gbogbo eléyìí. yegi gbọ́dọ̀ ẹ̀ fún bàbá tó lọ ọmọ tó fẹ́ sọmọ náà kọ ọ́ sọ̀rọ̀ ọwọ́ alápè ń sàwàdà ọ́ sọ̀rọ̀ wípé ọmọ ààrẹ yìí ọmọ ààrẹ yìí òfin fún lágbájá níyàwó alágbájá náà wà sọ pé èmi mo gbọ́ ọmọ ààrẹ níyàwó tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ ṣe ìdì tí ìyàwó rẹ̀ bá gbé. olúwa máa ṣe wa lálásì dànù torí òfin ṣẹ̀rí àwọn pàtàkì ká mọ̀ ètò pé káàtọ̀ máa tẹ́ra wa dànù aláṣẹ àti ẹ̀ máa ń kẹ́tọ́ fún àwọ̀ àwùjọ. tí wọn bá sọ kọkọ náà sọ èèyàn méjì tó dúró tó pa tí èsè mọ̀lẹ́bí ọkọ tí èsè mọ̀lẹ́bí ìyàwó àwọn ẹni tí wọ́n lè jẹ́rìí nìyẹn àwọn méjì bá ọgbẹ̀rì ìgbà náà ní ní ìdí tó ń so lọ́kùnrin tó jẹ́ tán fóbìnrin tóbìnrin tó jẹ́ tán fọkọ ẹ̀. ẹ wá wò ó nírú ìjókòó wa lónìí ẹ wo iye wu oníkálukú gbẹ́mí rẹ̀ gbà orúkọ afẹ́ dénú wẹ́ńbì lónìí ẹni tó gbéra láti lọrin wá láti lọrin ẹni tó gbéra wá láti bòmí tí òkú jìnnà tó bá ò gbéra wá àwọn èèyàn míì wá láti kù àkàràmọ̀ fún mi wà fún wa pé sí gbogbo ìjókòó wa o lórí àtàn tí ò ní ìtumọ̀ ní ìjókòó wa àwọn ọmọ ti jókòó ju abẹ. torí ẹ̀ ní ti jẹ́ pé abùkátà gẹ́gẹ́ bí alimami Bukhari rahimahullah ló ti ti sọ nínú sahihi rẹ̀ onídàáwọ̀ al-ilmu qabla al-qawli wal-amal. abala kan ni o tọ́jà ìmọ̀láàrún kàtìkàtì mà ṣiṣẹ́ ẹ ti pé ètò òfin ìṣẹ̀lẹ̀ àwa yìí nínú tó fi ìṣọ́ra tó fi yípo tó sì fi ìṣọ́ra tó ní agbára tó fi kárí ọ̀nà làwọn obìnrin. Islam ọ̀gbà wípé lọ́nà tí ọ̀tọ̀ obìnrin kan bọ́ sọ́wọ́ ẹnìkan. Ó gbìyànjú náà. Òṣèlú ẹ̀tọ́ tó ń yọba kéèsì ọlọ́run tó bá ṣe ìdìlá tí wọ́n nà lẹ́gbọ̀n gọ́ọ̀n tó bá jẹ́ ọmọdé ọlọ́kàn ní kò níyàwó rí wọ́n tún wá gbé pamọ́ fọ́dún kan tẹbi wọngele wọngele tó ọ̀rọ̀ àǹfààní rẹ lọ tó ń bọ̀ ní ọ̀nà sọ débi ìdìlá ìjọba jẹ gbọgbọ́n ọlọ́run sọ pé bọ́ọ̀lù ń pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àdàgbọ́ ọ̀hún máa tọ́ ìfẹ̀tọ̀ mìíràn mọ́kìnrin apákanú àmọ̀mí náà wà wọ̀ra tí ká parí tọ́lá tó ń dún wọn à ẹ̀yìn ẹ̀yìn má ti tuta ọ afẹ́kí nǹkan kan sojú yín kálukú òjò àfà làbá tẹ̀yàn àbúrò àbújọ náà lọ́wọ́ àní wọ́n máa ń ti ẹja fún un tí lè lè ṣe wọ́n ti ṣàlàyé ó ṣe jìnnà òun náà lọ́wọ́ á jẹ́wọ́ ẹlẹ́yìn náà ń jẹ́rìí lórí àtìrí pé ẹ̀rí tí wọ́n jẹ́ mu lórí pọ̀ takora wọn. àbójútó ni wọn lóyún kò sì sí lọ́kọ bó lóyún ṣe máa gán mẹ́yà. nígbà tí wọ́n á nà lẹ́gbọ̀gbọ̀rún wọn nínú aboyún o olùwà tó bá tó bí ma. tó bá jẹ gbọ̀gbọ̀rún tí wọ́n wà ní kó gbé pamọ́ fọ́dún kan ní ìsìn kápó ti zìnà ní Ògùn state àwọn àlùkò gbé lọ sí múngùnú ní Mẹ́dúgbùrì ní bọ́ọ̀lù state ẹ̀yin náà gbọ́dọ̀ ta gbọ́dọ̀ mú ń gbóló. ẹ̀yin wọn lọ sí ibi ìjọba fẹ́ lé ilé kúlẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ìtara etí ń bẹ etí mo gbà fẹ́yìn etí kò lára. tọ́ bákan náà ẹ á wò wò torí àgbọ̀ pé tó bá ti lọ́kọ rí níyàwó rí wọ́n ti jẹ́ ní sáà ti fi àbó ńlá bò àbó ńlá ti bọ̀ kí ló tó gbà lọ́dún yìí náà pẹ̀lú àti pé wọ́n sọ lóko sí èsì ọlọ́wà bí kì í sáwàdà. Ẹgbẹ́ àníjẹ́ ni bàbára tó yẹ obìnrin ló ni àbíbáwò. Torí ẹ̀ ilé ìfà ló ti jẹ́ ike agbẹ́bọ̀ wọ́ọ̀nà tó ti jẹ́ pé ìyàwó táwa ń jọ ń gbé pẹ̀lú ẹ̀ òní jẹ́ haram fún wa ló kọ pé halal ni fún wa. Gbogbo ń dára sí tóbi ni yóò fi jẹ́tọ̀ fún wa agbẹ́bọ̀ sọ ìlànà bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. séyàwó lọ́wọ́ àlọ́jọ́ tiẹ̀ ìwọ sọ lọ́ọ̀ séyàwó tó pé wà ní London bàbá ìyàwó àwọn ń bẹ ní Nàìjíríà obìnrin tó ti fẹ́fẹ́ wà ní London wọ́n á láti máa ti London wá nítorí pé ọfẹ́ séyàwó pé bàbá ìyàwó rẹ̀ lórí ẹ̀ bàbá fún mi. láyé pẹ̀lú àṣọ pé igi yẹn ò lè so. wọ́n ti ń so igi gbọ́rí íńtánẹ̀tì wọ́n ti ń so igi gbọ́rí fóònù kójú yọ lọ́jọ́ lónìí íńtánẹ̀tì dáyọ̀ kọ̀ọ̀kan mọ́. òun á sọ ni màláìkà ni sọ̀rọ̀ tó íńtánẹ̀tì yẹn màláìkà ni. ṣé ẹnìkan ò lè jẹ́ má? ó gbé ń bọ bàbá ìyàwó tó ti so bàbá ìyàwó ó ṣe ṣe àbí òṣèṣe ó ṣe ṣe náà ẹni táàlì ó làbọ̀ àrùn fídíò rẹ̀ tó kú ẹ̀ ní ṣe ai kí ètò rẹ̀ òkú náà lè fẹlẹ̀ ìrẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀gbà nítorí ara àtọ́ àti ààbò tíṣẹ̀rí àfọ́ àwọn obìnrin ọgbà fẹ́fẹ́ igi bẹ́ẹ̀. òbúrò wà lọ́ndọ̀ rẹ̀ obìnrin náà wà lọ́ndọ̀ rẹ̀ á sì so igi fún yín àmọ́ kì í ti bara fún un. ìwọ tó fẹ́ sẹ́yàwó ó mú aṣojú wá aṣojú rẹ̀ lọ bá bàbá obìnrin tó ń bá ti lọ bá bàbá obìnrin bàbá obìnrin ó lo òfin ọmọ òun fún ẹni tó ń jẹ́ aṣojú fún níyàwó. aṣojú náà sọ pé òun gba ọmọ yín níyàwó sẹ́ni tó ọkọ tí mọ̀lẹ́bí ìyàwó wọ́n yóò ti sọ yìí tó tó ń túbọ̀ òkú lọ́dọ̀ lẹ̀ tọ́jú àwọn fi fóònù sí. àwọn ọmọbìnrin àtàwọn ọmọkùnrin ọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ kí ìpàdé papọ̀ dọ́kọ̀ àtìyàwó ó máa ṣẹlẹ̀ láàrin wọn lọ́nà tó bá tako sẹ̀rí àwa nítorí kí lọ́sí fẹ́ ṣe fọ́ọ̀mù ayé títẹ́ ẹ̀fọ́ lọ kẹ́ẹ̀ṣe sí ẹ̀sìn ní kẹ́ẹ̀ṣe fún lọ lẹ́yìn náà lè ní ládàá. lókè bàbá tí wọ́n mójútó máa rẹ̀ abọ́tọ̀ ẹ̀ mójútó ẹ̀ ní kò ṣe zìnnà àmọ́tò àmójútó máṣá Allah la quwwata illa billah àwọn gbàtà àti máṣá Allah la quwwata illa billah nígbà tí ń lọ bí ọkọ tẹ́ ẹ tó yìí. àmàlà láàrí àrí yìí ráǹtì láàrí àrí yìí wọ́n ti wọ́n sọ fún ẹ̀tún tẹ́lẹ̀. ṣé àfáàrí bàbá rẹ ṣé wàá sọ pé mọ́tẹ́kù lọ àsọpọ̀ àmọ́tẹ́kù lọ sọ pé àgbẹ̀ tó rí òṣùwọ̀n àti ti pé ń gbọ̀ wọ̀n. àmọ́ ìkẹ́jọ́ ìṣèlú ẹ̀

àwọn tó kọ́ lọ́mọ ṣe jù lẹ́nu bí oṣù tó yà rẹ̀ nù à oṣù ti pa àfẹ́jẹ́ oṣù tó yà rẹ̀ nù adẹ́kọ̀ máa jù lọ́wọ́ máa yìí. ọmọ jù lẹ́nu tí wọ́n lẹ́tọ̀ọ́ láti fi lọ́kọ. torí di eléyìí àwọn akọ ìsáàbì kan ìkẹtọ̀ wọn bá wa tó yìí yìí ti fún mi lórúkọ Islam. ìwọ wọn kàn fi wọ́n dúgẹrẹ wú ni. a rí i pé lọ́jọ́ nǹkan tó bá yàn lọ́kàjẹ́ lóbìnrin tá a ti jọ wà láti fi ọdún márùn-ún láti fi ọdún mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ àti òsì igi láàrin wa ẹ̀wọ́rọ̀ àkóbá àkóbá ńlá ni ìbànújẹ́ ńlá ni ìbànújẹ́ rẹ̀ pọ̀ gan o ìbànújẹ́ rẹ̀ pọ̀ gan o lè má mà níjẹ́ tó bá kú àwọn ọmọ rẹ̀ lè jogún rẹ̀ àmọ́ wọ́n jogún ìyá wọn nítorí pé wọ́n sọ wípé òsì bá bá dá síwájú tá a dá sẹ́yìn ẹ rí i pé ìyá ọmọ nìyá ọmọ bàbá àti ọmọ gbọ̀nà ẹ̀tọ́ bàbá àti ọmọ gbọ̀nà ẹ̀tọ́ ìyá ọmọ nìyá ọmọ torí inú rẹ̀ ló ti jáde. ṣùgbọ́n ọkùnrin tí ọba ti gbà láti tú obìnrin láṣẹyìn ṣáájú tó di kó o ní ìdì lórí ẹ̀ gbogbo ọmọ tẹ bá fi ìfẹ́ sọmọ rẹ̀. òkú ìbá tọ́ ma òkú àrùdànù òkú àṣedànù. ọ̀gá ọjọ́ níbi òmùmú wọ́n ní nǹkan máa mi òmùmú kọ̀ òmùmú ni àní kì í sọ máa rẹ òfin ṣẹlẹ̀ àkọ́bà. torí di eléyìí èyí tá a ti ṣe láti ṣe tó bá ọ ẹ ká bẹ̀rẹ̀ sí ní ṣàtúnṣe. àwọn ọmọ wa ṣe máa ti ríra wọn lọ́sọ̀ pé àwọn fẹ́ fẹ́ra wọn ẹ ká ràn wọ́n lọ́wọ́ kí fífẹ́ra wọn kọ́ rọrùn ẹ mẹ́jẹ̀ á máa pa lọ ká máa tara wá dànù wọ́n máa jó òtí tó lọ́kọ́ òtí tó níyàwó pé bí ìlọ́dún obìnrin tó ń fi fún lóyún ẹyẹ. Ṣèyí ń tẹ́yìn tẹ́yìn náà lẹ ojú ọmọ tẹ́yìn náà. Àá ń bọ́ ní Kàdíjà wà ẹ̀ ẹ̀ ẹ̀ jáde àlejò torí ṣe ṣàgbọ́lọ́ àṣà. Ń bọ́ ní Kàdíjà wà ẹ̀ ló ti ṣàtúmọ̀ṣe. Ṣé àṣemọ̀ṣe ń tọ́ da ni? ẹni ò tó ìrànlọ́ lọ́wọ́. ọmọ ọkùnrin ó lè fẹ́ ní ìyàwó bàbá ọmọ ńlọ yunifásitì ọlọ́mọ yóò rí kúrì tó ń rí ń bẹ̀. pípẹ́ yunifásitì àwọn orílẹ̀-èdè wa yìí gan ó yà bí àgbàlá ńlá àjìnà ni bí àgbàlá ńlá àjìnà ni ẹ̀sẹ̀ yunifásitì náà lọ lọ tó tún fakọ sí tó ń tẹ̀rẹ̀ dánù. ìrí kúrì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mọ́yé ọmọ tẹ́lẹ̀ wá kẹ́kọ̀ọ́ olùkọ́ tó ti kọ́kọ́ sọ fáwọn ọmọ ike tí mo bá sọ fún yín fọ́wọ́là méje lé lọ́jọ́ orí ìrékùrì tí ń wá jẹ́ oní fọ́wọ́là àádọ́rin ó di lọ́nà mẹ́wàá àbẹ́wò ní nǹkan olùkọ́ ní ẹ̀tọ́ afẹ́yìntẹ́ ìṣẹ́kọ̀ ọmọ wa wò pé fóònù ti lè sọ ìṣẹ́ pẹ̀lú ìrékùrì tí ń rí yìí báyìí àwọn yunifásitì tó ṣe pé kí wọ́n mójútó ga kò yé wa nínú àgbàlá yunifásitì o lè wọ́n tó bá wọ̀ wọ́n á ní tó bá fẹ́ lọ sí àwọn àyè tá à ń tó ń darí yunifásitì irú òwúdó ló wọ̀ wá bí mi àmọ́ ní yunifásitì wọ́n tó bá wọ̀ sílẹ̀ ẹ̀kọ́ nù àbílẹ̀ tá a ti ń bọ́ máa jẹ́ tẹ́sí ma pé tí wọ́n bá ti wọ ìwọ̀kuwọ̀ ẹ̀fọ́ ìwúwọ̀ wọn lórí onímọ̀wé pọ̀ lọ́wọ́ bí ọlọ́pàá yìí sẹ́wọ̀n kí tó bá ní ẹ̀rìngàn kò ní lè mọ́lẹ̀ sọ́jà tó bá ní ẹ̀rìngàn kò ní lè sábà ìdílé tó fi jẹ́ pípọ̀ máa ń ṣe sẹ́dá tó sọlọ́gbà ó lè fa rúbà àwọn ẹ̀kọ́ ni àti nípa àwọn ọ̀fẹ́ kò ṣe Islam wọ́n tẹ́ sí gbogbo ìwọ́n jọ kèfèrí ìdílé tó fi jẹ́ pípọ̀ máa tẹ́lá àwọn lọ invest nǹkan kẹ́kọ̀ọ́ ni wọ́n lọ kọ́ ni àbí ń lè gbé àṣìranù ọmọ ni tí ń jáde ńlé yẹn tí ń múra dáadáa bí ọmọ gidi ẹ̀ ń bá ara jìlbáàbù ọ̀n wọ jìlbáàbù jáde inú yẹn dùn tẹ́rù pé wọ́n sòrò ẹ má tẹ̀ka láàrin lọ́pẹ́ sí o bàbá kan ti gbé ọmọ rẹ̀ wò ní ọ̀kan nínú àwọn universities ní nàìjíríà tó òun wà lágbọn ọ̀dọ̀ wa ń bí ọmọ lọ university ní àríwá nílé ọmọ yẹn máa múra dáadáa tó wọ zulbab bàbá wa lọ university ọmọ tí wọn bẹ tọdún méjì mẹ́ta bàbá ọlọgẹrin wọn lòun fẹ́ òun fẹ́ òun fẹ́ yọ sọmọ lójijì báyìí bàbá yìí dé yunifásitì láti ọmọ ọ̀nà yunifásitì ló ti wá pé wọ́n mọ̀ fi ọmọ òun báyìí báyìí báyìí ó wà ní department báyìí báyìí level báyìí tó nọ́mbà rẹ̀ ni. àwọn ẹ̀fọ́ tó wà lẹ́nu yunifásitì wa bá bàbá pè. ọmọ bá wọ aṣọ lẹ́gíìsì aṣọ yọ́rọ́yọ́rọ́ tó ṣe ike ó dàbí kéèyàn kan wọ èkìtà yọ́rọ́yọ́rọ́ kan sí gbogbo ara. tẹ́kù gbogbo ara rẹ̀ wọ́n máa rí ránṣẹ́ báyìí. Wọ́n bọ̀ ń bọ̀ wá ọ̀nà yunifásitì. Bàbá ẹni tó ń bọ̀. òun. Àmú ọmọ múra báyìí. À táwọn ará fún. Àbá mọ̀nàtìkì tó ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀rin fi ẹran wọn tó ọ̀páyàwá ọ̀páyàwá nítorí pé wà níbi tí wọ́n ti máa ní. tí wọ́n bá ti débi tí wọ́n ti mọ àwọn ọ̀daràn lọ́pọ̀lọpọ̀. lóòótọ́ bọ́lá yẹn ti dé ibi tí àwọn ẹ̀sọ́ ní yunifásitì tí wọ́n wà sórí bàbá rẹ̀ ọkàn mú eré sáré. bàbá ni a ah, zainab zainab ọdún <laughs>

ẹni tó fẹ́yàwó fún tí wọ́n sọ fún yín pé ọmọ tó bá tún níyàwó kò lè jáde skul dáadáa ni rìsọ́ọ̀tù lò ní dáadáa àwọn ọ̀dọ́ ọ̀jẹ́ kótó káwọn ọmọ wọn máa fi ẹ̀kọ́ tó ń kọ́ fún fi ríta alálùbáríkà ni àwọn ọmọdé gbàgbọ́ kíláàsì náà tó rí tẹ́lẹ̀ ọmọdé ń bẹ òun gan-an lọ́sẹ̀ ẹ̀ka jù ní result all over all good students. tó rí tẹ́lẹ̀ táwọn á tara wa dànù ọmọ yẹn wà lọ gbé zina wa ẹ̀yin ọlọ ọmọ zina nulẹ̀ ọmọ ọmọ zina wọ́n ń pè ní grandpa grandpa kangolo torí pé nǹkan kan ń di grandpa ọmọ zina yìí. torí ẹ kíyè sára akọlọmọkọmọ wa nígbà tó ọmọ bá ti wá pọ̀ fẹ́ lọ́kọ̀ táwa ti lọ́wọ́ ọmọ náà fẹ́ níyàwó ràn lọ́wọ́ nínú táwọn olùmọ̀ẹ̀sìn Islam sọ pàápàá ló ń mójútó ètò bá a ṣe rí ma wọ́n ló ń bẹ nínú ojúṣe bàbá lórí ọmọ rẹ̀ kíkẹ́ fẹ́yàwó kọ̀ọ̀mà yẹn torí nínú pẹ́ẹ́fẹ́ dáàbò bọ̀ọ̀mà ni ẹ fẹ́ kí aburú ọ̀sẹ̀lẹ̀ nù ìdílé sí ọmọ àdìnnà ọ̀sẹ̀ nù ìdílé yìí lóòótọ́ ìdíje táwọn ọmọ ìdíje jẹ́ ń tó ń dìde wọn. ó lè má lágbára àti ṣèyánwó àti fẹ́yàwó fúnra rẹ̀ pàápàá ìyàwó alákọ̀ọ́kọ́ ẹ ràn án lọ́wọ́ ẹ sì máa ṣe pẹ̀lú àníyàn pé ẹ ràn án lọ́wọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ti ń jẹ́ kí ọmọ ẹ yán jẹ́ni nígbà tí ọmọ bá ti fẹ́ lọ́kọ ẹ̀rọ lọ́wọ́ ẹ má jẹ́ òkúta dìgbòlù fún níbi àti lọ́kọ. ẹ sì máa lọ́wọ́ pẹ̀lú wípé àwọn nǹkan tẹ́gbàrà ń bá ká eléyìí tó ṣe wípé ẹ lè dì lẹ́rù fún ẹ dákun ẹ̀rọ lọ́wọ́ ẹ má jọ pé wọ́n ní àṣà kan àṣà yẹn ni wípé tó wọ́n bá ń wọlé ọkọ wọ́n máa ń ra àwọn ẹrù oríṣiríṣiríṣiríṣi tó máa wọn lápò wọn débi wípé tó bá kó ẹrù eléyìí tí bàbá rà fọmọ rẹ̀ ti ń lọlé ọkọ mọ́tò ọmọ pààrà ni. àwọn àṣà burúkú ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn nígbà míì ọmọ yìí ń lọ sílé ọkọ eléyìí tuntun pé tó bá ti lọ ti lọ báyìí rẹ̀ ẹ wá fi ìka aṣọ ẹyọ kọ rẹ̀ fi sìn kọjá tó kọjá tó kí lè ṣe kó máa fi rántí yín ṣé àjọyọ̀ ẹ lè náwó ẹ pa àwọn èèyàn wọn pọ̀ ayé pọ̀ ọ̀hún mà bóyá ti mọ̀ pọ̀ ọ̀hún mà èèyàn mélòó gan lọ́gbọ́n irú ọ̀la ni wọ́n tẹ̀ra wá jẹ́ láàkọ́ àmàlù márùn wọn pa kódà tẹ bá rí event hall tí wọ́n gbà ọ̀sẹ̀ kan lásán níbẹ̀ yẹn five hundred k ni and then what ọmọ tí wọ́n lọ ilé ọkọ yẹn wàá sàn pa lọ tó gbogbo owó tó wà ń ná dànù àyè fi ra oríṣiríṣi nǹkan fọ́ ọmọ wa ká fi kún ìtọ́kọ rẹ̀ náà dára fún kọ́ ọmọ wa wá sílé ọkọ nínú ìdùnnú àti ayọ̀ kó jẹ́ wípé àwọn nǹkan tá a rà fún àti tọ́kọ rẹ̀ rà fún wọ́n máa lò kó tó ti tọ́kọ ọwọ́ ajẹ́kọ̀ọ́ ní ra gbogbo ẹ̀ fún. ẹni tó gbófin bá ṣe wọlé ńlẹ̀ iná wọn fi wò láéláé ọtọ́ báwa ọkọ̀ tó bá jù fún ẹgbẹ́ mi nígbà tí ń lọ ọjà láti lọ rata. ẹrù rẹ̀ bá àrùn lè fi ọjọ́ mi máa lọ lọ ọkọ̀ tó máa wá ní ẹ̀ bẹ́ẹ̀ tó máa wò láéláé nù. bí àwọn bàbá àgbà dákúndákún bẹ́ẹ̀ ni sọ bàbá rẹ̀ ó pàtàkì nítorí pé àwọn kan àwọn lè máa fojú bí ó pàtàkì kí máa ra ìbọn máa gan lọ́ọ̀dẹ̀ ọkọ. wípé yes àwọn bàbá mi ọ̀kan fi mí sílẹ̀ báyìí ẹ àwọn náà lọ́wọ́ ẹ àwọn lọ́wọ́ torí pé àdúrà gbogbo wa òun náà ní kíkọ́ máa wá kọ́ mọ́ lọ ó sì tún máa padà bọ̀ kó òun lè dé bẹ́ẹ̀ mà. ìgbà tó máa bá tún lọ ilé ọkọ ìta ń ṣe lájọ àná mi pé kó lọ ọkọ ọmọ táwọn afẹ́ káyọ̀ ọgbà ń bẹ̀ àti ìkàkà sí ẹ sì máa pé ká lọ́pọ̀lọpọ̀ ọkùnrin àwọn ọmọkùnrin mi wà tó ti pé wọ́n ń fẹ́yàwó wọ́n sì ń kankan fẹ́yàwó ọmọ ẹni gbógun tí wọ́n lọ lò fún bàbá ọmọbìnrin wọ́n lè kọ́ ọmọ sukúlù àwọn tí bàbá wọn ràn wọ́n lọ́wọ́ tún náà nẹ́bìnrin sallallahu alaihi wasallam pé káwọn fẹ́ra wọn. tí a ní fọmọ wa tí a bàbá ẹ má wọrí máa padà fún tọ́jú àtúnkọ́ àti ẹ má fún àbá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wọn yẹn o lè má tọ́jọ́ o lè má tóṣù yóò lọ kọ obìnrin sílẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta lẹ́yìn ọdún ẹ jẹ́ ká ran àwọn ọmọ wa lọ́wọ́ o dáhàrà máa fọmọ fún ẹni tá a fọmọ fún ọwọ́ rẹ̀ jẹ́ ẹni tá a yọ ní sí ẹ̀sìn àti ìwà rẹ̀ a yọ ní sí ẹ̀sìn àti ìwà rẹ̀ ọba lówó ọba àmọ́ lówó tá a yọ ní sẹ́sìn rẹ̀ àti ìwà rẹ̀ nítorí pé ìgbéyàwó kì í sàṣà ẹ̀sìn ni òsibí ọmọbìnrin ò rẹ̀ wá tó òsibí ò ti ṣe dáa tó tọmọbìnrin náà bá lẹ́sìn ẹ̀rí pé kò ní pẹ́ sí ọkọ. tó bá yá ìgbésẹ̀ wọn kò ní rọjò mọ́ àwọn ẹni tó ti níyàwó ti pẹ́ ọ̀rọ̀ yóò yé wọn. nígbà tó bìnrin kọ́kọ́ wọlé ọkọ ó lè jẹ́ pé ẹwà rẹ ọkọ rẹ ń jẹ ẹwà rẹ yóò bu ìfún ọ ọkọ rẹ ó lè pé bọ́jọ́ bá ti ń lọ bọ́jọ́ bá ti ń lọ ẹwà kò sí nǹkan kan tó fẹ́ ti tó tó fẹ́ ti rí ọkọ̀ fi ṣe má. ìjọkọ̀ wà wọ ní ìsinmi quality is a quantity. ṣé obìnrin wà qualitative àti kò wà qualitative? ẹ àwọn pàjùmọ̀pamọ́ àti rọ́gùn wọ́n tó níwà wọ́n tó lẹ́sìn àà torí ẹ̀ ó tó tó lọ́ra nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam. ẹ̀yin ọkùnrin tí ọlọ́wọ́ bá lẹ́sùn tí ò bá níwà ìjọ mélòó rere ti obìnrin ó lè ti mú dà. obìnrin tó ń pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀wà tí wọ́n máa fi súnmi ló wà lọ́wọ́ wọn. tí wọ́n wá lẹ́sùn èsì tàbí ṣùgbọ́n ọ̀fẹ́ kàpọ̀ kan lójoojúmọ́ ni eléyìí tó jẹ́ pé wọ́n padà kọ́ lẹ́nu wọ́n padà bókọ̀ rẹ jẹ́ àmọ́ tó bá lẹ́sìn ọ̀rọ̀ yìí pé ìjókòó tóbìnrin yìí ń jókòó lọ́dọ̀ rẹ ìjókòó ẹ̀sìn o sì ní láti máa ṣe sùúrù bàbá rẹ sùúrù ló ṣe fún màmá rẹ wàláàdì táwọn bàbá wa bá ṣe sùúrù fún màmá wa ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní dàgbà kárí màmá wa lọ́dọ̀ bàbá wa ṣùgbọ́n àwọn bàbá yìí wọ́n máa torí rí tẹ́lẹ̀ wọ́n máa torí gbọ́ tẹ́lẹ̀ ìbọn wọ́n mọ̀ pamara wọ́n mọ̀ ṣe sùúrù láì ẹ̀yin wá sọ pé ẹ̀yin o ayé díjítà lẹ wá. ẹ̀gbọ́n táwọn bàbá gbà ẹ̀ náà lè gba ẹgbọ́rọ̀. pẹ̀lú àwọn ọmọ yẹn ẹ̀yin náà nínú tẹ́sí máa wádìí bóòlù ẹni tó fẹ́ fi ọmọ yín rí. àfà tí nǹkan bá sú ọ kí wọ́n máa ṣe náà rí. ẹ tó fẹ́ fi ọmọ yín nù. ẹ sọ̀rọ̀ wá lẹ́nu o tí nǹkan bá sú àbọ̀kọ̀ ọ̀láyà kí lè mọ̀ bẹ́ẹ̀ ní ìwà rẹ eléyìí tó ṣe pé kó ọmọ dáhùn yẹn àmọ́ tó bá rà fún ọ lẹ́kọ̀ọ́ ìra rẹ ìjọba tó tó ṣe ẹ ti ṣe pàkíyèsí rẹ tó tó ṣe ìjọba tó tó ṣe á ọmọ tèmi ò lè jẹ́yàwó fọ́rù rẹ nítorí pé ẹ̀sìn ilé òjò déédé ìwà ni òjò déédé òjòlé pàtàkì. ẹ̀yin ọkùnrin náà tẹ̀sí tó fẹ́ràn o obìnrin ló rẹwà obìnrin ló lówó obìnrin lè ti lé ńlá jáde obìnrin sì lè lẹ́sìn ọ̀pọ̀ kánú kan mẹ́rẹ̀ ẹ̀yìn wọ́n máa ń sì torí ọ̀kánú rẹ̀ fẹ́ obìnrin wọ́n lè sẹ́ni torí pé lówó gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin lónìí tẹ́tọ́ àwọn fẹ́ jẹ́wọ́ ìyàwó ni Islam ò sì gbàgbọ́ jẹ́wọ́ ìyàwó ara ìyá ńlá wa Khadija ńkọ́ Khadija ni wọ́n fẹ́ fẹ́ àbẹ́ ni tó fi rántí Khadija ìwọ gẹ́gẹ́ bí ànábì àkàràwọ̀ kún mọ̀ lọ ìsìláàmù ọ̀dọ́ tó tó fìwé kún wọ rẹ̀ lọ lọ́wọ́. ń dáwọ̀ pùpọ̀ hà dáwọ̀ sọ ni pé ṣé ọ̀pọ̀ tó dùn tó bá fẹ́ ná ohun tó bá tó ìjà kan lọ mẹ́ta dúkìá rẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ tó tọ́kọ́ máa dá ná láì gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ̀ ọwọ́ rẹ̀ ló wà ó ìfẹ́ wọ́n kọ́ ìfúni tí fúláǹsì ń tẹ́tẹ́ ń tọ́wọ́ kọ́ àmọ́ tí mo fi tún tuntun tó owó wà lọ́dọ̀ obìnrin. ṣùgbọ́n tó lè ní nǹkan tó bá pé ìjákẹ́nu mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ láì gbàyànjá lọ́dọ̀ ọkọ. akọ́kàn náà fọkàn á tí ìbámu Malik wà wa ọlọ́gbọ́dọ̀ gbàyànjá. akọ́kàn náà á Ahmed ibn Hanbal wa wọ́n ní gbogbo eré rẹ̀ tí ìmọ̀ náà òbúkátà gbàyànjá kan. torí ẹ̀ yóò ti kí bá ti ẹrú lé kan máa owó rẹ̀. tí àwọn èèyàn bá lówó nítorí ara rẹ̀ ní oṣù tó ń fọ́ torí pé tọkùnrin bá máa lówó fi ran ọkùnrin lọ́wọ́ yóò fi mú lọ́wọ́ ni pé lábẹ́ ẹ̀jẹ̀ lábẹ́ ẹ̀jẹ̀ kòkò lábẹ́ tó rẹ̀ ni nígbà tí èso lè wa àjẹ́ pé tí wọ́n bá nítorí owó rẹ̀ ó fi fún iyì ni èyí tó ní tó pé ní tó lọ́wọ́ ọ̀dà bí ẹni tó pé tálíkà títí àtúntò mọ̀ fọ́ arábìnrin tó tó ní àwọn lóyún ọ̀gbọ̀rọ̀gbọ̀ láti wọ̀ wọ́n tún máa fi kún àpọ́nlé rẹ̀. bákan náà á fẹ́yàwó á gbọ́dọ̀ fẹ́ nítorí tó rẹwà tó fẹ́ tó rẹwà lónìí tí ọjọ́ bá tún gorí ọjọ́ ẹ̀rì kẹwàá yẹn yóò padà bó rẹwà. gbogbo àwọn ọkùnrin náà wo ra yín wò tí ṣe rí nù lọ́dún mẹ́wàá sẹ́yìn. bẹ́ẹ̀ tí ẹni náà ẹ̀yìn náà ti ń ti nǹkan míì kátó akóbìnrin obìnrin ẹ̀yìn láì jẹ́ pé wọ́n wá la fún ẹ̀kẹ́ rẹ̀ bá mú. nítorí pé àwọn ọmọ àwọn ìjọ àwọn ọmọ àwọn ìjọ gbogbo bó bá ń ṣe ń lo ìpara tó kan bọ̀ tágbára ìjọ wọn tó fẹ́ di òróró ara àtọ̀rọ̀ ara wọn bá bá bẹ́ẹ̀ lọ ara ń sinmi. tó bá ń pé ẹwà obìnrin ni wọ́n bá wò tó fi tẹ́ ó rí pé nígbà tó ti rẹ̀ bá ti di dání wọ́n náà ló ti máa bójú tọ̀. tó má ti torí ẹwà tó bẹ̀rẹ̀. tó bá torí ìdílé rẹ̀ á máa ń sọ lọ́ọ́ ní gbogbo rẹ̀ yí gbogbo rẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ. ìdílé tó ló kọ́ ó kọ́ máa padà di nǹkan tí wọn ò ní lè dá máa táyà kan nínú ìdílé ń bá lọ dáràn tí wọ́n pè pè ìdílé o èèyàn ló pè nípa sọ pé ìdílé ló ń bu wa mọ́. torí bí eléyìí ẹ gbọ́dọ̀ sí torí àwọn nǹkan mẹ́ta ìfẹ́ra o àlẹ́bí ni tọ́jú bọ́ ìdá ti sí sẹ́rí bàtì ẹ̀dá ẹni tó lẹ́sìn nípa ọ̀fẹ́ àìjẹ́ bẹ́ẹ̀ wàá di òun lẹ̀ mọ́ kù. torí bí eléyìí ẹni tó lẹ́sìn nípa ọ̀fẹ́ o àǹfààní pọ̀ nípa ẹ̀ máa fẹ́ ni tó lẹ́sìn ẹni tí àwọn ọmọ àti bàbá àti màáṣe òkúta ní ká máa sọ màta òkúta ní ká máa hùwà wílígáǹsì ká ká máa wọṣọ ọmọ tí ò lóyún bá wí. ẹnì káwọn tó lẹ́sẹ̀ ọ̀pọ̀ torí kò sẹ́ni tó fẹ́ dilẹ̀. wàyí o wọ́n kọ́ ìyàwó tó wà ń fẹ́yàwó. ó rí i pé láti ìjọ tó bá ti fẹ́yàwó ìgbésí ayé rẹ ti yí padà sí àná kó tó di bọ́ fẹ́yàwó wọn nìkan lọ ń dá gbé wọn nìkan lọ ń dá sùn ẹnìkan ní ìsìnyọ́ pẹ̀lú ẹ̀ ẹnìkan tí ń sì pẹ̀lú rẹ̀ kì í sọkùnrin bíi tiẹ̀ obìnrin ni àwọn obìnrin ìṣesí wọn kò dàbí tàwọn ọkùnrin gbogbo ẹni tí bá ń fẹ́yàwó ọgbọ́dọ̀ kàdánù kàgbọ́n ọgbọ́n ọtọkùnrin nìkan ẹgbọ́dọ̀ gbọ́n ọgbọ́n ọtọkùnrin báwo làwọn obìnrin máa ń ṣe báwo ní ìgbésí ayé tiwọn nítorí pé bẹ́ẹ̀ bá kọ́ mọ́ ìwà ó dájú obìnrin onítọ́lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ máa ń pé gbogbo ní ṣe kọ̀ báwo la mú tó lọ́ọ́ gbà kó tó kó kálẹ̀ kọ́ máa sùn lọ láyà kọ́ máa ń ṣe mẹ́tímẹ́tì omi ti dẹ́kọ́ lọ sí dẹ́kọ́ fẹ́ ṣe ọ̀kadà ni obìnrin tòbí olúwa ń ti dáhùn rẹ̀ ó fi kún sòrò rẹ̀ ó ń dìjọ́ ni tó fi àfaradà tó ti tẹ́ ìyàwó rẹ lọ́rùn o sì ní jẹ́ ẹni tó ti pọ̀ máa bínú ó sì gbìyànjú láti rí i pé ìyàwó tó fẹ́yìn jíjẹ mímú rẹ̀ ọ̀dọ̀wọ́ rẹ̀ ẹ̀wù tí wọ́n máa wọ̀ ọ̀dọ̀wọ́ rẹ̀ ìdí tí wọ́n máa gbé ọ̀dọ̀wọ́ rẹ̀ nítorí pé káàbá tó bá bọ́ máa ń ṣe àti ìránṣẹ́ palákàrà àwọn tó bóyá ọmọ ẹsì tẹ ọfẹ tẹ ọni iṣẹ́ wo ló ní lápá ẹgbọ béèrè rádaràda ìwọ ni wọn fi léèrè iṣẹ́ wo ni wọn ní lápá tó fi fẹ́ fẹ́ yà o. torí pé ìwọ ni wọn ní kọ ọmọ gbọ́ bùkátà lórí ẹ̀ tóbìnrin bá ń ṣiṣẹ́ gan tó yọ̀ǹda kókó ṣiṣẹ́ gbogbo owó rẹ̀ tó bá ní olóyún ló ṣe pàpọ̀ owó wọwọ́ lọ́wọ́ òfì mọ́ ọwọ́ rẹ̀ ló fi wẹ̀wọ́ ọwọ́ rẹ̀ ni kò fi wẹ̀ra wọn. wọ́n á máa dọ́gbọ́ gbowó obìnrin ẹnìkan á ní á tẹ́lá tó bá yẹn tó nǹkan máa fowó ẹ̀ ṣe kí ló kà wọ́ ebi ọ̀rọ̀ ni tó ti fẹ́ kí ló kọ̀ bàbá àwọn akó fún màmá rẹ̀ bàbá àwọn akó fún bàbá rẹ̀ kí ló kọ̀ tó wọ́n máa tọ́jú ìyàwó rẹ̀ dáadáa ọ̀gbọ́dọ̀ fìyà jẹ ọwọ́ ara yìí àtàpọ́nlé fún ìyàwó rẹ̀ ọ̀gbọ́dọ̀ máa bu kọ́ máa bàjẹ́ kọ́ máa bu bàbá rẹ̀ ránṣẹ́ kọ́ máa bu ìyá rẹ̀ ránṣẹ́ táwọn tó ní ti kápá fúrú lọ ṣe ní. yàrá ti sambo wàá ti àlà ṣe ti lọ́la bàbá rẹ̀ sambo. àwọn olùwọ̀n ní sọ́kọ ìyàwó tí wàá tò níbẹ̀. báwọn ọkùnrin ṣe ṣe nù ẹ mọ̀ pé nígbà tó wọn ò tí ì tẹ̀ nǹkan wọ́n máa bàbàrà rẹ̀ wọ́n máa bàbàrà wọn òbí ẹ̀. bàbá àdìpọ̀ tẹ̀ ní apẹ́kẹ́ ni àti ọ̀sẹ̀ bí nǹkan gidi ni ọmọ ẹgbẹ́ ṣe nǹkan gidi ọ̀gbádùn láti ìsọmọlá ń gidi lọ àtọwọ́ kò mọ̀ wọ́n ọkọ̀ wọn rẹ̀ kọ́ lọ mà ìyàwó tó fẹ́ fẹ́ lónìí ti ti màláìkà èèyàn ni èèyàn ìfẹ́ni kẹtọ́ pé kullu bani ádámà khata wa khayrul khata'ina at-tawwabun àlẹ́ni sallallahu alaihi wasallam ó ní gbogbo ọmọ ànábì ádámà láláti fi àwọn ẹni tó wá dúró jù nínú àwọn aláṣìṣe àwọn ẹni tí sàṣìṣe gbúgbá wọ́n rò pé màláìka lọ fẹ́ fẹ́ o. Wọ́n fi máa wọ pé àwọn ọ̀rọ̀ tó bá wọn lóṣù yóò pé eré ìlànà. Gẹ́gẹ́ bí wọ́n lè ṣe ṣe màláìka. Lẹ́yìn náà bàbá rẹ̀ màmá rẹ̀ ẹni àpọ́nlé wọ́n gbọ́dọ̀ máa jẹ́ lóṣù rẹ̀ láéláé. Torí pé ọmọ wọn kù síbi tó pọ̀ wọn ò sọ pé àwọn òní máa tọ́jú rẹ̀ lọ wọn ló ní lálá gbọ̀ngàdá ẹ ti fún mi ó pọ̀ sílẹ̀. Wọ́n á fún ọ

ọlọ́run ọlọ́run nìkan ló mọ bójú òṣèrò bàbá ọmọbìnrin lónìí bójú òṣèrò ìyá ọmọbìnrin lónìí bójú òṣèrò gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ibi àmàlí lágbájá ló ti lọ. òkè ọmọ náà àmà bákan nígbà tó kò bá ń ó lè ní nìkan tọrẹ wà tó bẹ́ẹ̀ ni. àtọ́bá wa yá ní olú ẹlẹ́dàá yóò ràn ọkọ ìyàwó wa tòmí lọ́wọ́ olú ẹlẹ́dàá yóò sí òbí ara sẹ́yìn náà ẹ má jòjì wọn lanu dípò sálàǹgbọ̀ wọ̀bẹ̀. lẹ́ka ti fẹ́ pàkíyèsí máa ẹ pàkíyèsí. ìpàkíyèsí o yóò dé ọmọ náà padà gbọ́n débi ní ní àti tẹ̀ máa pàkíyèsí máa tó lọ́ ọmọ ọbẹ̀ ẹlẹ́dàá wọn bá wa kàn sí wọn yàwó wọn náà lọ ilé ọkọ lónìí kọ̀dà bíi tàná máa o tọwọ́ bí lánàá mọ́nì rẹ lè máa dárò kà tó ṣe pé ò rí wọn. wọ́n sọ à títí ẹlẹ́gbẹ́já mọ́nì máa ro kà àwọn ọmọ wọn fẹ́ jẹ kà kọ̀kan mi à kọ̀kan mi yẹn ti kó ń bẹ̀ lónìí kọ̀kan mi ti kó ń bẹ̀ lónìí. tó a ti mọ̀ masha Allah la quwwata illa billah. àwọn bàbá àti màmá wọn ò lè fọwọ́ sí kọ́ mọ́ ma lọ lé ọkọ àgbàdo rí pé máṣá wà ó ti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjẹ́ torí ẹ ọmọ tó nílé bàbá ẹ ó lè ro kàkọ́ lẹ́ma kó ti kókó wọn mọ̀ pé ẹ̀ka jà jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ ọ̀bà ó lè pé mi ń jẹ́ gbé ọkà ẹ̀ fún wa sí i. tó a sì mọ̀ pé wọ́n máṣá wà. bákan náà ó gbé ọkọ ó sì gbọ́dọ̀ fojú di ìyá rẹ̀ tí bàbá rẹ̀ báwo àwọn òsì ṣètà tó gbélé ọkọ ìyá rẹ̀ báwo òsì ṣètà tó gbélé ọkọ nítorí pé ibi téèyàn bá fẹ́ gbé dọ̀bí alẹ́ èyí ó kà tààrọ̀ bàjẹ́ ó kà bàbá rẹ̀ fún bàbá rẹ̀ ó kà ya rẹ̀ fún ya rẹ̀ gbogbo nǹkan tí òun ní fẹ́ ká pé ó tẹnu ọkọ rẹ̀ jáde sí bàbá rẹ̀ fóun ṣe níwà láyéláyé ọ̀gbọ̀dọ̀ sí torí báwọn ọmọ pọ̀ lé títí tó fi tara rẹ lọ́pọ̀ wọ́n mọ̀ wò ó pẹ̀lú yí àjàpálẹ̀ títí fi pọ̀ jámà kankan bákan náà ọkọ rẹ ọgbọ́dọ̀ ọmọ wò ó pẹ̀lú obìnrin kan bó ti wá lọ́dọ̀ nínú alẹ́bìnrin wọ́n yàn ti wọ́n mọ̀

ọkọ̀ kò sí tó péré ọkọ̀ ọba àjáràrà àlùjọ́nà rẹ̀ iná rẹ̀ ọmọ gbọ́rọ̀ sọ̀kọ̀ rẹ̀ lẹ́nu lópin ìgbà tí ọba ti pọ́ láti pẹ̀lú ń tọ́ka kojú ọlọ́ àbọ̀tà kojú anábìwọ̀n Muhammad sallallahu alaihi bára lọ àbọ̀ ní kó o ṣe tó ń ta tí ìwọ àtọkọ rẹ ahọ́tẹ̀lẹ́ ló máa ń jà tẹ́bá ní gbólóhùn aṣọ ìwọ kan ẹ̀rọ nǹkan oníkà láti ẹ má bo etí kejì kẹta gbọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí máa dá máa dá fún un. ẹnìkan ló bá wọn parí ìjà ìgbà tó pàtì àwọn dúró sùúrù ayé ni àwọn ní máa sọ fún àgbà wọ́n kàn wọ́n fẹ́ kàkọ́ ọmọlẹ̀ mi bí ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ òní lọ lọ́kọ̀ mi ẹ̀pọ̀kọ̀ fọ́lọ́tì ọkọ̀ o ọ̀rọ̀ tó wá sọ fún ààrẹ lọ́wọ́ àtijọ́ lọ́dọ̀ ìyàwó ìyàwó náà máa wọ pé èyí ń dẹ́bì iná àtẹ́mọ̀bọ̀ pẹ̀lú ẹ̀ ẹ má pọ̀ yìí lẹ̀ fáwọn ará ará àta wọ́n máa bá yín dá sí àárín yín àtìyàwó yín àárín yín àtọkọ yín ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn máa ń dààmú yìí. ilé ìrẹ́ ríra yín lẹ́lẹ́ fẹ́ yín ẹ̀yin náà ní kí ẹ máa wá bẹ́ẹ̀ máa yẹn tí àwọ̀ láàrin ara yín Ma fẹjọ́ ọkọ rẹ fún bàbá rẹ o wọ́n ọkụ ọkọ rẹ fún ìyá rẹ o nítorí máa ti bàbá àti àwọn bẹ̀rẹ̀ sí ní ìwọ náà àtọ́mọ burúkú la fẹ́ tọ́mọ wa kò sí ìyàwó lẹ́yìn bá ti tẹ́tẹ́ ń ṣe dáadáa láì ara ẹ̀ tó máa tí bàbá àti ìyá rẹ̀ fẹ́ ti ń ṣe kí wọ́n ní kí wọ́n máa dúpẹ́ fún ọ̀lùwà tí a dúpẹ́ fún ọ̀lùwà àwọn ọmọ yìí ṣe dáadáa. ẹ sì rántí nígbà tí wọ́n ti tẹ́ra yín ìtàkùn ti so mára wọn púpọ̀ yẹn ilé bàbá àyàwó ilé bàbá ọkọ ẹ̀yìn dáadáa ti pa ń pọ̀ ládọ́jọ́ tọ́pẹ́ dáadáa eléyìí ó tó lékún kò ní kí dáadáa yìí pé wọ́n gbàjẹ́ torí pé tí wọ́n gbàjẹ́ pọ̀ ìdílù táwọn èèyàn ti máa ń ṣe dáadáa gbogbo èèyàn dunu lónìí olùrà mi sọ ìdùnnú yìí ọkàn lọ ibi táwọn lọ masha allah la quwwata illa billah yóò ṣe ní sọ̀rọ̀ yìí pé méjì ni ẹ mú kàfé ọkọ yà ẹ kọ́kọ́ fún bàbá yà o. ẹ̀yin nìsín ẹ ẹ sọ pé ẹ̀fọ́ máa ń lágbájá ẹ̀fí fún ọkọ ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀ níyàwó. Thank you. Ini akhirnya sesuatu yaitu menjadi anak ibu atau adik adik ọ̀rọ̀ mọ̀ pàkàṣọ tí a bàbá yìí wọ́n tó bá kì í láyà ẹ káàdì ń ìlọ́kọ̀lọ́kọ̀ tán èlò lẹ́fẹ́ fún sọ́dà kì í ẹja tọ́lá ti kó ń gbà oníjà wuyewuye lọ́la tọ́ ẹgbà kìíní sọ̀rọ̀ lọ́dọ̀. بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير وللي يجي الصباح أبي الله عز وجل قصي عليكم أقوالي أجيبكم قصي تاني أقوى الدياو عليكم البركة àlékún dáadáa olùwàkọ́ba àti kọ́kọ́ ìyàwó tòní abdulkabir àti ìyàwó tòní olùwà ẹlẹ́dàá wa oore sí ìgbéyàwó yìí bá lọ́dọ̀ wọn olùwàkọ́ fi ìbùkún sí i nǹkan tí ìgbéyàwó yìí tó bá lọ́dọ̀ àwọn òbí àwọn méjèèjì ní dáadáa olùwàkọ́ sàlékún rẹ̀ olùwàkọ́ wa bá a ṣe ọ̀tún ọ̀tún rí fún ìdílé méjèèjì àti ọkọ ìyàwó àti ìyàwó gbogbo àwa náà táwa jẹ́rìí sí lónìí àti rí nínú wa àwọn ẹni tí wọ́n lè jẹ́ ẹlẹ́rìí èèyàn méjì péré ó ti tó tí wọ́n kì í ṣèdílé ọkọ tí wọ́n kì í ṣèdílé ìyàwó ọjọ́ arúgbó pẹ̀lú wọn wà ń kalẹ̀ tí wọ́n sì dúró déédéé ẹ̀yin náà jẹ́rìí sí. olú ẹlẹ́dàá wa ni tó ti tó wọlé ìtajú olùwàkọ́ má bàjẹ́ àwọn tí wọ́n lákòóso sùn rẹ̀ níwájú olùwàkóso ní ráhùn fún wa olú ẹlẹ́dàá àwọn ọmọ wa àtàwọn ẹni tó ti lọ sáyìn wọn àtàwọn ìdá àti ìran lọ sáyé wọn olùwàkọ̀bá àti wọn lọ́mọ alálùbáríkà ó ṣàwa náà ló bí rere fáwọn ọmọ wa orílẹ̀-èdè wa nàìjíríà olùwàkọ̀bá àtúnṣe olùwàkọ̀mọ́sẹ̀rù bà wá ń bẹ̀ gbogbo àwọn kan tó dàbí ìgbà tí ń bàjẹ́ tó ṣe kí wọ́n fẹ́ máa mẹ́hẹ́ wọlọ́ba tó dá padà sáyé rẹ̀ wọlọ́ba tó sùn nǹkan ibo ti ti tọ́ olùwàbàrà tòkó ti ti tọ́ olùwàlẹ́dàá kó sànù gbogbo wa ní kọ̀kọ̀ àti ní gbangba olùwàlẹ́dàá wa kó jẹ́ ká yíwọ́ da kó jẹ́ ká kìí àmọ́ wò sùn wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.